ìdíje sí ọba ìdíje àkókò yìí. Thank you. lọ́dọ̀ ọ̀dọ́ Amen. àtúntà ọ̀rọ̀ kọ̀ wọ́n ní ọjà pọ̀ ní ọ̀gbọ̀n yẹn. ẹ̀mí ẹni ká tó lóyún ní nínú àwọn ìyá mi ojú ọjà. Kò síbi tí òkú ní tó wà ní ojú sùkùn tẹ́sí ṣe wọn, á rí bá àwọn olùkọ́ tó wà ní ọmọ pẹ́kẹ́ jùlọ mélòó lọ́dún ọjà lójúmọ́. Àbí jùlọ mélòó lọ́dún ọjà. Ebi ẹ̀ bá gbọ́ fún wọn kàdé mi yọ̀ pẹ̀lú pé káàkiri yọ bàjẹ́ kálámà yọ ọ̀rọ̀ sí ọmọ lòlù lùmọ̀ yín lọ́wọ́. ها؟ قد بدت بعضهم من أموالهم wọ́n kà fún ẹgbẹ́ rẹ̀. Bolehkah tetapi baca surat tak buangkan kami orang-orang berbuku berita. Lepas ada berita. sílẹ̀ àtà sábà tẹ̀lé bẹ́ẹ̀ ìmọ̀kùnrin ní bẹ́ẹ̀ ìmọ̀kùnrin lé òdodo ṣàkóso eléyìí ni ọ̀gá jẹ́bà tó jẹ́ wá. Àbẹ̀ sílẹ̀ àtà sábà tẹ̀lé sí látàrí lé.